صلوات الله وسلامه على أشرف المرسلين نبينا محمد صلى اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام نحمد الله الذي أرانا هذا اليوم وأبقانا بعد أن قد أصاب البلاد والعباد بالوباء والبلاء ثم مات فيه من مات نسأل الله الشهادة لكل مسلم توفي في هذا الوباء ونسأل الله سبحانه وتعالى أن يغفر لهم وأن يجعل آل الجنان الفردوس مأواهم وما هذا فإننا في هذا اليوم قال رسول الله صلى الله عليه وسلم قد أدبنا فأحسن تأديبنا فكان رسول الله صلى الله عليه وسلم يأتي إلى العيد في عيد الأضحى صائما فإنه يأتي صائما صلوات ربي وسلام عليه فيكثر على مرق أضحيته صلوات ربي وسلام عليه أمتنا إن ذبوى الأضحية لله سبحانه وتعالى في هذا اليوم على أصح أقوال للعلم واجبة مع القدرة بقيد واجبة مع القدرة كيف لا صح عن نبيكم صلى الله عليه وسلم وهذا من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا فإن رسول الله صلى الله عليه وسلم منع من وجد الساعة وكان قادرا على أن يذبح لله سبحانه وتعالى اليوم أضحية وأبى أن يفعل ذلك كيف يأتي إلى مصلانا فإن رسول الله صلى الله عليه وسلم قد نهانا عن صوم هذا اليوم فهذا اليوم يوم أكل وشرب وذكر الله وكذلك بعده ثلاثة أيام يوم الثاني عشر يوم الحادي عشر والثاني عشر والثالث عشر فإنها أي هذه الأيام تسمى أيام التشريق فإن رسول الله صلى الله عليه وسلم نهانا كذلك عن صيام أمتنا فإننا في أمر عظيم إذا كانت سنن رسول الله صلى الله عليه وسلم مهجورة لدي أهل العلم ما ظنكم بالغوغاء في البلاد أمتنا إن رسول الله صلى الله عليه وسلم من سنته التي تركنا عليها من تمسك بها نجا على أننا نكتب نكثر من ذكر الله سبحانه وتعالى ونكبر الله الذي هدانا هكذا أمرنا في سورة الحج وفي غيره وفي غيرها كان رسول الله صلى الله عليه وسلم يبدأ بالتكبير المطلق منذ أن قد دخلنا في العشر الأواخر مع غروب الشمس في آخر يوم من شهر الله بالقعدة ثم رسول الله صلى الله عليه وسلم يكبر ربه ويبجله ويحمده مع هذا التكبير المطلق إلى غروب الشمس في يوم الثالث عشر لكن التكبير المقيد فإنه يبدأ مع غروب الشمس من يوم العرفة أي بعد مباشرة أن دخل أن دخلت صلاة العصر هذا في آخر غروب الشمس في يوم الثامن إلى دخولنا في يوم التاقي فهذا عند أجبار الصلوات حتى من أهل العلم من قال بأن من نسي ذلك ولم يقل بينه وبين هذا الذكر لا بد له أن يرجع ثم يعيده وهذا كذلك يشترك مع التكبير المطلق في الانتعاء فإنهما ينتهيان إن شاء الله تعالى عند غروب الشمس في يوم الثالث عشر أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى مطلع على أسراركم فإنه يعلم ما كنتم تعاملون به أهليكم فرسالتنا في هذه السنة ورسالتنا إلى جميعنا على أن الله سبحانه وتعالى أمر نبيه وأن يوصينا بأهلنا أن يوصينا بنسائنا أن يوصينا ببناتنا صح عن نبيكم صلى الله عليه وسلم أن هذا من أواخر كلمات رسول الله صلى الله عليه وسلم أنه قال الصلاة الصلاة وما ملكت أيمانكم كيف لا وهذا النبي الكريم الذي يقول في حديث عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تكرهوا لا تكرهوا لا تكرهوا البنات فإنهن المؤنثات الغاليات المجهزات صلوات ربه وسلامه عليه أقول فلو باتوا سوى المسلمين أطلع لكي صلاة جريفان النبي صلى الله عليه وسلم ẹn tọ́lọ̀ wọn bára láti bá máa jẹ́ kẹ́ fún wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún la rẹ̀ àti àwọn àti sàhábà rẹ̀ ọlọ́run já wa náà wà nù àwọn tó kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń bá ń sàwọn tó kẹ́ níjọba alikiyama ìrìn àánú ẹ̀sìn àǹdúgbàdọ̀ Allah subhanahu wa ta'ala tó ṣe èmi àtẹ̀yìntì fún èmi àìmọye àdẹ́wò lọ́lọ́run ti fi dán ìlú wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ẹ ti lọ nínú rẹ̀ gbogbo ẹ tí ẹ jọ wa tí wọ́n pa nǹkan pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala tí wọ́n kú nínú àjàkálẹ̀ àrùn covid-19 ọlọ́run bá ní sẹ́yìn ṣàhádà fún wọn jẹ́gbó jẹ́ kí ànábì ti tọrọ bẹ́ẹ̀ fún wọn tàbí kí ànábì ò tó kó láyé ẹ̀yọ́ ọmọ ìyànú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ alẹ́kọ̀ọ́ tó pọ̀ ọjọ́ ìní ọjọ́ ayọ̀ tó pọ̀ ni ọjọ́ ìní ọjọ́ táyé tí gbàwẹ̀ fọlọ́n kọ́dẹ̀ ń bá lóun gbàwẹ̀ fọlọ́n lónìí ọlọ́run ò ní í gbà ó ti wá sẹ́lọ̀n bákan náà ọ̀la ọjọ́ wẹ̀jẹ̀wẹ̀mí lòun náà láì sí ìtayọ àlàmbẹ̀ bákan náà ọ̀túnla àyèfi gbàwẹ̀ jọ́mẹ́rin náà àyèfi gbàwẹ̀ ọ̀rọ̀ mẹrin làwọn ní lórí ọ̀rọ̀ ẹran ń pípa fi máa ń pa àkọ́kọ́ ni wípé ọjọ ọdún nìkan ó wá ó ní ọdún àti ọjọ méjì lẹ́yìn ìjọ ọdún ọ̀rọ̀ kẹta ó ní ọdún àti a ti ń pa ẹran tí oṣù yìí parí tí ò ní jẹ́ tẹ́ẹ̀nì rẹ̀ tá o lè jẹ twenty náà ó lè jẹ́ thirty igba ńlá gbogbo ìgbà alẹ́ di ìparí oṣù yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tó jẹ́ òdodo jù nínú gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá òun náà ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ òní ọjọ́ tá a máa ń pẹ́rẹ́ fọlọ́ ni ẹnjẹ́ ọ̀bàrà yìí ọ̀túnla àtijọ́ mẹ́rin kílẹ̀ rí wa jamin hadithi umil mu'minin aisha radiyallahu ta'ala anha wa ghayruha min salat rasulillahi sallallahu alaihi wasallam ó sì ọlọ́run ní la tasumu hadhihi al-ayyam ẹ ayyam tashrik annabi ní àgọ́dọ̀ gbààwẹ̀ ní àwọn ọjọ́ mẹ́ta tí ń bẹ lẹ́yìn ìjọ ọdún yìí al-yawm nahar òní ni ọjọ́ ọ̀gbọ́n ọ̀la one nínú ọ̀yá mùsẹ̀ṣírì ọ̀túnla two nínú ọ̀yá mùsẹ̀ṣírì jọ́mẹ́rin three nínú ọ̀yá mùsẹ̀ṣírì ànábì ní àwọn ọjọ́ yìí náà àyàmù akilin wàṣúrùbìn wàdíkìlẹ̀ azza wa jal àwọn ọjọ́ tá a ti máa ń jẹun níwẹ̀jẹwẹ̀mu lọ́nà ti àlàálì àti ọjọ́ tá a tó fi máa ń rántí ọlọ́run àwọn ọ̀fọ̀ wa ní ọlọ́ni ká máa rántí ń pọ̀ láwọn àsìkò ìtọ́rọ̀ ti wájú kò dà wá láàmú rárá intanet yọnu náà ni pé ká máa pọ̀ ní zikiru zikiru yìí ó ti wá di nǹkan tá a ti yàn lódì lọ́nà wo láti bàtà àti kọ́nù dùlùkíjà tí òòrùn ti wọ̀ ní ọjọ́ tó kẹ́yìn dùlùkọ́ájà yálà twenty nine oṣù wájẹ́ ni o thirty ọjọ́ ni o àti bá ńlá ti bẹ̀rẹ̀ àtẹ̀kìbírù àlùmùtúrà intanet fún àtẹ̀kùrù mùtúrà kò ní pé àárín lọ akíruta kéte pé wọ́n ní dandan lẹ́yìn ìrún o akíruta ni o akíruta ni o ṣáájú ìrún ni o à ń wakọ̀lọ́ ni o à ń obìnrin dáná nínú rẹ ni o àwọn àlọ́jà ni o òun kàlùkù ọmọ sọ pé allahu akbar allahu akbar la ilaha illallah síyáàgù rẹ̀ pọ̀ ṣùgbọ́n ìta bá mú bẹ́ẹ̀ kò sí mọ́ṣíkìlà fún wa a máa sọ gbogbo gbà Abu Hurairah àti abúlébìnú Umar wọn máa torí ẹ̀ lọ láti jí àwọn ará ọjà lẹ́pẹ́ àti pé ọlọ́mọ ìyọnu ẹ ẹ mú wá tẹ́lẹ̀ ìlọ títí títí títí títí tí ó fi di mọ́gíríbì ìjọ tí tí ó jẹ́jọ́ kẹrin lẹ́yìn ọdún tí ó bá ti di fóòrùn bá wọ̀ tí mọ́gíríbì bá wọlé òun ló dúró ìkejì wa ń bẹ à ń pè ní àdìkìrù àlùmọ̀kọ́yàd ó ní dìkìrù ṣe pé wọ́n so mẹ́yìn ìrun tá a bá ti ń parí ìrùsà lẹ́yìn tó yẹ ṣe asẹ́kìrìlá asẹ́kìrìlá lẹ́ẹ̀mẹ́ta alámọ̀ǹta sàlámù àmì kàsàlámù tàbí rọ́pútà yáàdẹ̀dẹ̀ ìkìrọ̀ ní tó kùtà wí òun náà ni allahu akbar allahu akbar náà omi náà mo jẹ́ pé ẹ̀ ń bá gbàgbé tí yóò sọ tí ń bára létí tí kọ́ padà kọ́ lọ tún a wà bẹ̀rẹ̀ yùn láti gbà tó oòrùn ti wọ̀ tá a fi gbọ́ sí ìbẹ̀rẹ̀ yóò mọ̀ arọ́fà ìyẹn ò ní jẹta lọ́jọ́ kẹjọ ọdún ọjọ́ kẹjọ abẹ̀rẹ̀ ti mùkọ́ yádù yẹn ajẹ́ pé abẹ̀rẹ̀ mùkọ́ yádù láti jọ láti gbà mẹ́gírídì ní òru arọ́fà òru òru sì máa ń ṣáájú ọ̀sán rẹ̀ abẹ̀rẹ̀ lẹ́yìn mẹ́gírídì abẹ̀rẹ̀ yìí òun àti èǹta tí ń bá bọ̀ tẹ́lẹ̀ níbo ni wò ó ti dàpọ̀ títẹ̀yìn irú yìí ó ti di nta àbúrò mẹ́sẹ̀ gbogbo nta ti sálámà tí sálámà ṣùgbọ́n tí mutulaku náà àtúntò náà lọ kó tuntun alẹ́ pẹ̀lú ẹ̀ méjèèjì ọjọ́ wa tẹnubodò nígbà tí òòrùn bá ti ń wọ̀ ní ọjọ́ kẹrin lẹ́yìn ọdún tí ó jẹ́ ọjọ́ kẹtàlá oṣù zulhijjai tọ́jú oṣù kejìlá ọlọ́run jàre bàǹbàdà fún wa o jẹ̀máà risalatuna fi hadha al lẹ́tà wo la kọ wa fún fi kí subhanahu wa ta'ala kó lu ẹnì kọ̀ọ̀kan wa àtẹ̀ntì ń sọ̀rọ̀ àtàwọn sáà ń gbọ́ a ti da ọ̀ràn yàn a ti a ti ọ̀ràn yàn a ti fi ilẹ̀ wọ̀ pẹ́pẹ́ sọ̀rọ̀ yàn lẹ̀ ìta wa mú lò ní ìsìn òun ni náfìlà bẹ́ẹ̀ sì ni kọ́ ìdà ń sọ fún wa wípé man ṣàgbọ́là òun náfìlù man ṣàgbọ́là òun lè fárúdù àní náfìlì fọwọ́ àdúrún wà man ṣàgbọ́là òun àní náfìlù anil fardi fawwa mabrurun gbogbo ẹni mọ̀nsàfẹ́làwù alifardu aninafili gbogbo ẹni tó pé ọ̀rẹ́ yàn inú bísí pẹ̀lú tí o gbọ́ àsìkò rẹ ti lọ tí o fi ráyè àṣegbọrẹ áfúnlẹ̀ skills ṣùgbọ́n mọ̀nsàfẹ́làwù aninafili anilifardi ẹni tó pé àṣegbọrẹ òun lọ́ba kọ láì rojú tí o fi ráyè dandan lọ́rùn rẹ̀ fàhùwà magrurun ẹni ṣàìtọ́nù ń tàn jẹni jẹ̀máà tààtùdù zawjad kálóbìn kópọ̀ nínú ìsìlámù kìí ṣe àrọ́mù tààtùdù zawjad kálóbìn tó pọ̀ àfi ju ànábì sallallahu alaihi wasallam ni ṣùgbọ́n tá a bá fi jọ́ tá a fàwọn nǹkan kẹ̀kẹ́ jọ́ pẹ̀lú rẹ̀ àwa bọ̀ kí ni nǹkan tá a fẹ́ sọ fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn onímọ̀ nínú fíkíù àwọn masáìlù tí a máa ń pè lóǹbejì òní mas'ala eléyìí mas'ala wo ẹni tó dàgbà jù nú àwọn àfa wa mẹ́rẹ̀ẹ̀rin ó ní Abu Hanifa ẹni tó tẹ̀lé wọn lọ́jọ́ orí Imam Malik ẹni tẹ̀lé wọn lọ́jọ́ orí Imam Shafi ẹni tẹ̀lé wọn ní ọjọ́ orí padà ó ní Imam Ahmed náà náà mẹ́rẹ̀ẹ̀rin Imam Malik ló kéré jù Imam Shafi tẹ̀lé wọn Imam Malik tẹ̀lé wọn Imam Abu Hanifa ó ń lagbà tá a bá ti wá rí mẹ́sàlá tó jẹ́ pé Imam Abu Hanifa àti Imam Malik wọ́n jọ lọ bì kẹ̀kẹ́ náà Imam Shafi àti Imam Ahmed ló jọ lọ bì kẹ̀kẹ́ náà ó ń dèjìlá máa pè é nítorí pé àwọn àgbààgbà méjèèjì wọ́n lọ́bi kẹ̀kẹ́ náà àwọn tí wọ́n kéré sí wọn méjèèjì àná lọ́bi kẹ̀kẹ́ náà jàmáà ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn àfáà sọ ní wípé èwo gan lọ́dà àjùsí mùsùlùmí ó sẹnu méjèèjì kìí kò sí àfáà kan tó pè ní dandan abadan nítorí pé ní tí wọ́n ké oyè wọn látọ̀dọ̀ sọ̀rọ̀ sálàm ìmáàmù Abu Hanifa àti ìmáàmù wa Malik àwọn méjèèjì sọ wípé ah, téèyàn bá tún fẹ́ kún fún ìwòjú rí ọlọ́run kọ́ya mẹ́nìyàwó kan o kọ́ya nídìyàwó kan lọ àwọn sọ báwọn. ìmáàmù Ṣáfì àti ìmáàmù Ahmed wọ́n ní ẹni tó bá jẹ́ pé kò fẹ́ dúró rojọ́ lálìkì àmà tó fẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kọ́ gbọ́ kí ìbàdí àwọn wọ́n tètè bóun gbà kọ́ya dúró lórí kíni o lórí ẹyọ kan. mọ́sálà wa di méjì níbo la wa ń bọ̀ àwọn tí a jẹ́ alùsùnà wàlìjàmáà tí a sì dúró lórí mẹ́nájú àwọn sálàf àfọ́àní jamaa gbogbo ọ̀pọ̀lọpọ̀ lé ó ti ń rún o ó ti ń tà lórí kíni àbíbi sallallahu alaihi wasallam kò tó máa lọ ó ní istawsu bin nisa'i khayra gbogbo ẹni tí bá ń wojú rí ọlọ́run àwọn obìnrin ò ní ẹ bá ń ṣe dáadáa fún wọn ṣùgbọ́n àdìsí kan bẹ tá à ń sí ìtú àtúntán pátápátá kí ìsọpá àtúntán pátápátá ó ń ṣe ọlọ́run ní ma taraktu fitnatan ba'di adarru ala rijal ba'di minan nisa' ìfi aburúkú ìfi nǹkan kan lẹ̀ tẹ́rù ń bá mi pé à fáwọn èèyàn òní máa ti bí ìwọnú ọlọ́run pípọ̀ tí ń bá lọ tán tó ju àwọn obìnrin lọ nínú mi àtọwó àwọn èèyàn wá gbọ́ yé pé báyà àwọn èèyàn máa ṣe dìnnà pẹ̀lú obìnrin ìdìnnà ọkọ̀ ka àwọn nǹkan tó sì jẹ́ wípé bójú wa ò tiẹ̀ ìjẹ́ ẹ̀sìn ó jẹ́ àpàdà máa mà nítorí wípé iṣẹ́ tọ́lọ́ ń pé kí àwọn tí wọ́n bá rólé fún ànábì òsè lórílẹ̀ kìí ṣe kéke tá téèyàn náà ń gbìyànjú ká jẹ́ nìkan nínú àwọn tí ó mọ rọ́wàsí fún àwọn àfa jẹ̀mẹ́rà ẹ lọ wo ọ̀gbọ̀rọ̀pọ̀ lélẹ́mì èmi àtẹ̀yìn afẹ́ mẹ́síná lórí ìyàwó àkọ́kọ́ láì lò ó pẹ̀lẹ́kọ̀ọ́ àtàfà àtọmọkẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́à wọ́n ti dológun o. ó dé ní tí ara wa là ń rò afẹ́sẹ̀mẹ́sẹ́mẹ́ láì lo gbogbo àwọn ẹ̀kọ́ tó ní bá ti pẹ̀lú àmọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa ìní ẹ gíga o jàmáà láì láì láì bìkítà àti àìtẹ̀láwọn ẹ̀kọ́ tó sọmọ́ làmọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa nínú ilé ọlọ́run dákò sànú wa wọ́n lájọ kò Ni rẹ tí mo bẹ́ sọ èyí tó ṣẹlẹ̀ tààrí tó sì dá wa lójú báyìí ni tí odidi ẹlẹ́yà tọ́lọ ṣe zìnà tó sì jẹ́ yàlé ọwọ́ padà sọ pé zìnà tó ń ṣe òun mọ̀ mọ̀ ṣe ni torí pé ọ̀nà tí àfa àti bóun lò ṣé báà ní ń gbó bí ajá yìí tó ní ẹ náà la gbogbo tí wọ́n máa ń ṣe fóònù lé in tó lè mú nǹkan kòso ni ó ní pé tí wọ́n bá kọ́ ní kí wọ́n kọ́ òun náà dẹ̀ ẹlòmíì wò kí wọ́n àpé ah, ní tó ṣe dáa o aburú yẹn eh, ṣẹ̀rí àwọn òfin ní ẹ̀kíìsì o ṣùgbọ́n bí tá ń bọ̀ rè á sọ pé gbogbo àwọn tí a ti kọ́kọ́ fẹ́ àwọn obìnrin wa á sọ wípé à ń gbìjà wọn á sì sọ pé yín tẹ̀ ń bọ̀lẹ̀ yín á sọ pé àgbìjà yín ṣùgbọ́n àwa tá à ń fẹ́ yín yìí wàlọ́ọ̀hì à ń bohun tí ọ̀dà mẹ́nu aṣọ o ẹjẹ́ àlọ́ rè o ẹjẹ́ àtàhálà kẹrẹ́lẹ̀ kẹ́rù ń bá wọn sí lórí àwọn ju àwọn obìnrin fáwọn ọkùnrin a pé bá báàtì bá wọn lò náà wà nù rẹ o wàláhì bá wọn lò wà rẹ àbíbi àwọn nǹkan méjì fún wa táàtì parí ìtúbà yìí nǹkan àkọ́kọ́ ọlọ́ni ẹ̀ tọ́lọ́ ń bá fún ọmọbìnrin wùlùbà o nítorí pé fa iná nígbà ọ̀bá gbogbo àwọn tí èèyàn máa bá nìyẹn àwọn tí wọ́n lè tí a lè jókòó tí yàn tí a lè tọ́jú yàn àwọn nìyẹn àlùkọ́ọ̀lì yàtù wọ́n wọ́n ní rírà ẹ̀ ń bá tu báwọn ó tu dáa ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ gẹ́gẹ́ ni rọ́ọ̀lì ọ̀dọ́ bá wá ìran kòǹjò kan ni àwọn obìnrin máa tọ́jú lọ́fíńdà ẹ̀ lọ́fíńdà ìdá wọ́n máa ń lò wọn nínú ilé nìkan torí wípé àdúgbò wa fi wọ́n wé bí òórùn yẹn ṣe máa ń jáde àwọn ilé ìǹdẹ́ni ìta ìǹdẹ́ni ìǹdẹ́ni ìráre ẹlẹ́ẹ̀kẹta alimujahadat ǹjẹ́ ti wá kún sùúrù lórí ọ̀rọ̀ wọn àwọn lẹ́ńtẹ́yìn ń tọ́jú fẹ̀ǹtì ọ̀wà mú wọn láfíìmọ̀ ń sọ kò sí ó ń tọ̀ tí ó lòbí ńlẹ́lẹ́ nì tí ò ní máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lórí bó ṣe bára lò níjọ́ fẹ́ níyàwó àkọ́kọ́ ó ní tọ́sọ nílé àwọn obìnrin yẹn ṣàkìrọ̀ àtẹ̀jáde rẹ̀ ò ti ẹ̀gbẹ́ sí i àwọn ọgbẹ́ni ọjọ́ ìyọ́jọ́ oṣù méjì lẹ́yìn lọ́dọ̀ di ọmọ yìí kí wọ́n fẹ́ ńgbà náà ọmọ yìí gbà tí ń lọ sùn kìí ṣe ìlàjì owó ọ̀sán tó kù wà odidi bàbá rẹ bọ́dún ṣe dé ìní ìsìn tá a bá káyà tí a fẹ́ tọ́jú ọmọ wa wà lẹ́ lórí ọmọ obìnrin ọmọ ọkùnrin ṣe bí kò tí wọ́n wa lè padà yídì obìnrin yóò yóò fi kan sọ wọn pè lóòka yóò fi kan ọrùn yóò fi kéétí yóò wọ ndawíà yóò tún wọ ìkẹsókè yóò lo kìmáàrù yóò tún wá nígbà ọparí gbogbo eléyìí ò tán ọ wá máa lọ yídi òní àdáni nǹkan báàgì. yóò tún pọn báàgì bó ṣe rí ó kéré mọ bẹ́ẹ̀ yọ pọn báàgì ó lè yarí kọ́lẹ́kọ̀ọ́ ní òní bí ẹ bá yídi jẹ̀máà anábì ní tòun ti bẹ́ẹ̀ mùjáhà síláàtù ni wọ́n ẹni tó lọ ní ká ẹ máa tọ́jú wọn fẹ̀ǹtì ń bọ̀ wá mú wọn a jẹ́ fẹ̀ǹtì ń bọ̀ wá mú wọn yìí bàbá wa kàjọ ń sọ̀rọ̀ láìpẹ́ yìí bàbá wa ní òun sunkún nulẹ̀ mú ní kí ló dé wọ́n náà ń rò pé àgbọ̀gbọ́ kan lè wà ní mọ àwọn obìnrin òfin ní pé àánú wọn sàn jẹ̀mọ́ o ìyìn yọra mílẹ̀ o jẹ̀mọ́ ẹ̀já lọ o lọ o àwọn obìnrin wa

àwọn ìyàwó oṣù ọlọ́run kan bẹ lẹ́yìn ràkúnmí ṣùgbọ́n haudad ọwọ́ lẹ́yìn wọn ilé tí wọ́n ń kọ́ yẹn sẹ́yìn òní róbì sí mẹ́mẹ́ ẹni tí wọ́n ń darí gbogbo àwọn ràkúnmí tó pọ̀ àwọn obìnrin ni ọlọ́run fún ní ohun òkè tí ó ní agbára tí sì bá ń lọ ọmọ àwọn sí wà mẹ́rin fi ó náà wá ń lọ inú tiẹ̀ náà wá ń dòpè ẹ̀dùn o àwọn ìyàwó sí lọ mọ wá jẹ́ dírẹ́fà wa. lẹ́yìn ẹ̀sà pariwo tó mọ́ra kùnmí mọ́ra kùnmí ṣe fòdò eré burúkú gbàgbàgbà ànábì ti ká yóò kẹrìndínlá anjẹ́sà rí kọ́nyà anjẹ́sà sáwọn ọ̀kà bí kọ́wárì ah, anjẹ́sà kó o ti ṣe sùúrù à ah, ìwọ̀kúwọ̀ lọ mọ̀ wọ́n àwọn ọ̀gbọ́n yìí ọ̀ làwọn kan bá débẹ̀ wọ́n ń pe àwọn ní philosophers wọ́n ní sẹ́ẹ̀rí pé ànábì yín kò kéta fáwọn obìnrin kọjá nífẹ̀ẹ́ wọn ẹ̀rí ń tọ́sọ́ ń pa wọn ni ó ń sọ wípé àwọn obìnrin ó fi hàn wégbò ìgòsí ajẹ́ntì máa ń fi hàn wé àwọn àfáà wa ní ibi ọpọlọ yín dénú tí wọ́n bá yẹ fi hàn wé ìgò lójú rẹ̀ lódì rẹ̀ kò sí nǹkan tó tonú àpẹ̀lé jẹ̀máà ojú rẹ̀ òní kéèyàn fẹ́ kẹ́ ìgò ìfẹ́ kíkó ibo la máa gbé sí bóò láti máa ṣẹlẹ̀ jẹrẹjẹ ìtura ń bẹ́ẹ̀ náà bóò láti tọ́jú rẹ̀ ìbò láti gbé fóònù tó ti àmọ́ kékèké ọmọ obìnrin ẹ̀ńtà máa rè ká máa tọ́jú nítorí wípé ìtọ́jọ́ mọ́ ìnira ọlọ́run ọba ọ̀dá mọ́ wọn ó dé ní ẹlẹ́ẹ̀kejì ló dì í rẹ̀ padà àpẹẹrẹ náà tún ni tí ìgbà míì ń bẹ ìgò gan fúnra náà máa bínú ìgò bá parẹ̀ kalẹ̀ lọ́gẹ́gùn àwọn àgbàlagbà wọn ní àkùfọ́ ọ̀gbò tí dúró tìkara tìkara ẹlẹ́ẹ̀kẹgbẹ̀rẹ̀ náà ni láì mọ nǹkan tí tọ́bárìbà náà àìtún máa dìgbò olúgbò ìgò tó fọ́kalẹ̀ tí èèyàn lè dẹ̀kẹ́dẹ́ ìgò tó fọ́kalẹ̀ pé lèèyàn bá gbére òkè lọ́jẹ̀dì máa nǹkan mi ó tún ṣẹlẹ̀ ìgò tó fọ́rẹ̀ yọ ẹ bá mánéèjì wọn táìmù bá tún bínú náà ẹ bá mánéèjì wọn a bá bọ́ sórí ọlọ́run àbí ọ ń jọkẹ̀sọ rẹ lórí lọ́dọ̀ àwọn ará ilé wa méje wọn wọ ẹ̀wọ̀n fún wa pé ọkọ rẹ náà ní ń bọ̀ àbọ̀ lálẹ́jẹ̀ náà ṣùgbọ́n àádàdúró nítorí rẹ wàlẹ́ àmọ́ yóò bẹ táwọn palẹ́kùn nù lé wọ́n tún ń ṣàdúrà fún wa ló sì le jù miskina kò síbi tó fẹ́ lọ kò síbi tó fẹ́ ṣe inú rẹ̀ ò sì dùn ìsìn ṣàdúrà wọn lọ́hùn dá bá ń sànú wọn gbà náà o sàmójì wọn wọ náà o ee jẹ́mọ́ ẹ̀ lọ́mú lọ gbogbo wọn tó fẹ́ ṣe mẹ́sìnà kùlásàrù báà gbogbo ẹni tó ti ṣe wọn ti rí nàrí wípé gbogbo ìbàdà tó bá ń gbé bọ̀ ìjọ ìyàwó ẹ bá ti pé méjì èèyàn ò lè sọ pé ọlọ́run fi bàdà mi jẹ wà mà ọ̀rọ̀ yẹn ti kú báwọn. tí wọ́n bá mú àwọn alábòsí kọ́kọ́kọ́ bóde kárí ojú ọ̀rọ̀ ká dàrú bóde sùúrù jẹ́mọ̀ ẹ̀jẹ̀ ẹ̀yẹ́ wá sí pa ibi tá a ti ń fi agídí darí wọn pa bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo àwọn wa gbogbo àwọn ẹlẹ́yà wa àdánwò tí ó dé táyé mọ̀ pé àti wọn kọlà àbíyàn kọlà ọlọ́mọdé ọba wọn o ọlọ́run ọba o gbogbo àwọn ẹlẹ́yà wa pátá má fi kú ọkọ̀ tí wọn láti rí o pé àhèhè ah, tèhè ń gbọ́ wa lọ́pọ̀ ẹ̀kú náà kí epo sùn méjì ah ní o ti àwọn ń tàlùbọ̀ sáyì ẹlẹ́yà ní mọ̀ ń gẹ́kọ̀ yìí wọ́n mọ̀ tí ń wa mọ́rúwà ah ọlọ́run dákun sọ ń bẹ́ o ọlọ́run gbogbo àwọn ọmọ wa bìnrin má jẹ́ kí wọ́n sìrìn wọ́n lájọ kan oṣù rẹ̀ bó ṣe jẹ́ pé gbọ́mọgbọ́mọ ti wà láàrin wa báyìí lórí àfẹ̀yàwó àti nǹkankan wàláhì ojú wa rí ìbọ̀rọ̀ ṣe sọ ní ìdì là ń sọ yìí wàláhì wàláhì ee ọlọ́njọ́ jáde méjì àdọ́ta rẹ o láti bí nǹkan àdùnnú ọ̀pọ̀lọpọ̀ wá mú gbogbo lè ṣe òun ni kò àwọn wá torí náfìlà àwọn amúfarúdù amọ̀rìyàn àpàtì jẹ̀mọ́ ẹ̀jẹ̀ lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtúbátọ́dọ̀ ọlọ́run ọba kí ní ń fọ̀bànújẹ́ wa kèé sàtìta ni ẹ ti ń ṣíá inú rẹ̀ la ti ń ṣera wa o kí ni òjì àlóòlọ́ kèé sàtìta ni ẹ ti ń ṣíá inú rẹ̀ la ti ń ṣera wa o kí ni òjì ká máa ṣàdúrà kò tètè máa rí bẹ́ẹ̀ kí ní jẹ́ máa pọ̀ láàárẹ̀ jẹ̀mọ́ yọ sẹ́ni kọ̀ọ̀kan wa ní ti ìdùnnú àti ayọ̀ ọlọ́run ọba o ìkànnì àkì tí wò fi ní rí aláyè mọ́ ọlọ́run sí ajẹjẹ o méjì òjèrè méjì ọjà àti máa fún wa o wọ́n lájọ kọ oṣù rẹ gbogbo àwọn òkúta nílọ́run ọlọ́run tí wọ́n kúrò ní láìlà ìlàlá muhammed sallallahu alaihi wa sallam ọlọ́mba ní pàǹpọ̀ kẹ́ o ọlọ́mba ní pàǹpọ̀ kẹ́ o ọlọ́mba ní pàǹpọ̀ kẹ́ o àwọn òbí wa ọlọ́mba ní kẹ́ wọn o àwọn àfa wa ọlọ́mba ní kẹ́ wọn o jẹ̀máà mọ́jà àwọn ogbí ọ bá wọn bá sì gbìyànjú e èyí padà ju àfáà lọ o àwọn àfáà tọkọ wa ń kẹ́ wò tó bàbá àti ya wa o wọn ìbá àmọ́mọ́ wọn ìbá àmọ́mọ́ nkẹ̀kẹ́ nù kéwú wọn ò tó wọn o bọ́ọ̀lù ń ṣe ṣe tiẹ̀ nù ọlọ́run ló pin bẹ́ẹ̀ méjì o méjì ká o wọ́n lájà kó oṣù rẹ. ní ìparíparí a kí. gbogbo wa á ṣe àdúà ìparí á parí kútùbà ní ìsìn ṣùgbọ́n a fẹ́ kí gbogbo owó dúró ṣẹ́jú márùn péré lẹ́yìn rẹ̀ fún àlàmìnìkan tó pàtàkì inṣàlá kò ní kọ́lá kò ní tó ṣẹ́jú márùn gan bí inú ńlá ìtàhálà ọlọ́wọ́n bá o fi àánú rẹ̀ gbà wá o gbogbo ẹni tá a ti fi para lé wa lẹ́kún ló fi bá wílá ní kìámà gbogbo ẹni tó níyàwó kan tọ́jà pé yóò tún wá tún wá jẹ̀bi ọlọ́run láti bẹ̀ náà ọlọ́run fi útúbà ìbánifitọ́ lẹ́mìí lónìí ìyàwó rẹ̀ wá délé ó ní ó ní ẹ tún o ẹ tún bẹ̀rẹ̀ àìsí ẹ̀ẹ́dẹ́jọ́ kejì ọdún ẹ tún bẹ̀rẹ̀ o ẹ tún bẹ̀rẹ̀ ìjọ ọdún o ẹ tún bẹ̀rẹ̀ ní ah, ṣe bẹ́ẹ̀ yọ kalẹ̀ yìí mánéèjì tí ẹ wá ń mẹ́ta mẹ́rin ẹ̀ ń fi ẹsẹ̀ ẹ̀yẹ lójú wo kò sí àmì ń tẹ̀lé mánéèjì ó

àwa náà tó wá ń rawọ́ ọ̀sẹ̀ sí ọmọ mọ̀fúnlẹ̀ máa mọ̀fúnlẹ̀ máa lágbọ̀ọ́yé mọ̀fúnlẹ̀ máa mẹ́rìsìkì mọ̀fúnlẹ̀ máa káàfi wa lọ jó ìyàwó kan mọ̀fúnlẹ̀ máa ṣàánú wa ọlọ́run ṣàánú wa ẹ wo bí àmì jíde ọlọ́run gbà lákàlà hàmdùyà rabbana kàmá yambaghi li jalali wajhika àfihàn صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اللهم ربنا اغفر لنا ذنوبنا اللهم ربنا اغفر لنا ذنوبنا اللهم كفر عنا سيئاتنا اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اغفر لنا شأننا كله ولا تكلنا أنفسنا طرفة عين اللهم ربنا إنا نتضرع إليك بأسمائك الحسنى وبصفاتك العلى أن توفقنا في جميع أمورنا فإنك موفق لشيء وأنت على كل شيء قدير اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا يا أرحم الراحمين ويا أجود الأجودين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم القيامة يا أرحم الراحمين ويا أجود الأجودين سبحان ربك رب العزة عما يصفون وسلام المرسلين والحمد لله رب العالمين ẹjọ́ tí àbájókòó máìkì yìí yọ bá a ṣe ń dúró yẹn